بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده الصالحين وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الطعام كان حلا لبنيه sí ìyìn àti ọpẹ́ rẹ gbogbo ìtẹ̀mí wa ní pàtàkì jùlọ nígbà ti bẹ̀rẹ̀ rọ̀mọ́tọ́rìn àtìgbà tá bẹ̀rẹ̀ rọ̀mọ́tọ́rìn àtìgbà tí parí mẹ́wàá àkọ́kọ́ ní gbogbo ayé mẹ́wàá bá ti ní mọ́kànlá òun ló mọ̀ ní gbogbo ayé káàkiri àgbáyé balẹ̀ ní balẹ̀ adáwọ̀kú mẹ́ta ẹni títí ẹ bá fi ti mọ́kànlá òun ló ń wó ti kọ oṣù títí ẹ kò lè rẹ́rù níwájú ọlọ́run ọba fún un adúgbò ọlọ́run tó ṣe lè fún wa abáwọn bẹ̀rẹ̀ rẹ̀ ìdásílẹ̀ta àkọ́kọ́ bẹ́ẹ̀ lọ parí ó sojú wa ó sẹ́yìn wa lábí sọ wípé hamdan wa ṣubúrọ̀ tí wọ́n wà jà ọ̀rọ̀ tánú hamdan wa ṣubúrọ̀ tí wọ́n wà jà ọ̀rọ̀ tánú nílà rọ̀bìnà alámìnà hamdan wa ṣubúrọ̀ Adúpẹ́ ọba olúwa, ọba

ọ̀nà àgbáyé owó wa kó mọ́jẹ́ bí kéjì kẹ́kẹ́ bá tẹ̀lẹ̀ á lè rí ìkànkọ́ níwájú ọ̀rọ̀ wọn bàbá bẹ̀rù ìṣòro kan á lè fi ọ̀nà àgbà owó wa àti ibi tàbíkan owó ní á lè fi tàwa sóòlù á lè fi tàbẹ̀bù síwájú ọ̀rọ̀ وما تنفقوا من شيء فإن الله به عليم ìgbà tó ní wa wa tó yẹ kí wá yẹ fún wa tẹ́ ó wá ń ṣe àlàyé ọ̀rọ̀ fún wa nípa ẹni jẹ́ ìkọ̀rọ̀ ìrìn ẹni tó ṣe wípé látara rẹ̀ mìíràn gbogbo gbà ló ń sọ̀rọ̀ yìí pẹ̀ka jáde قل ومن كل الطعام كان حلا لبني إسرائيل كل الطعام كان حلا لبني إسرائيل قل ومن بطون جفتا لجن sáàtẹ fún gbogbo ìran bàní ìtọ́ gbogbo jẹ nínú òfin wọn ma máa jẹ ẹtọ ni ìtọ́nà bá ti lẹ́tọ̀ béèyàn bá jẹ yóò bá ìtọ́nà bá ti béèyàn bá jẹ ìsinmọ́ ni kódà kọ́nà bá ti tí ìbá lórí ara ni ọ̀tọ̀ ní pé mi ò tẹ́lẹ̀ wọ̀ ṣùgbọ́n naturally èyí ìfẹ́ jẹ oúnjẹ bẹ́ẹ̀ tí ń yá púpọ̀ tí àbá rẹ̀ tó ń jẹ kò ní bínú sí ọ̀rọ̀ mi nìyẹn gẹ́gẹ́ bó ti yá púpọ̀ ìtọ́lọ̀ ọba ti ní èèwọ̀ ẹni bá ti lẹ́tọ̀ lórí ara ẹ̀ èyí ń bá pàṣẹ ọlọ́run ọlọ́run wá ti bo tí ń dẹ́gbà ní sọ̀rọ̀ yìí pátá àti oúnjẹ jíjẹ ní oúnjẹ tí kò ń jẹ afẹ́lẹ́tọ̀ fún wa ìlú náà máa àwọn ìfọ̀rọ̀ ìlú aláàmì àyàfi ìran oúnjẹ tí ìsọ̀rọ̀ ìlú ṣe ní ìwọ̀n lórí ara ẹ̀ tẹlẹtìmí jẹ́ ìsọ̀rọ̀ ìlú òun náà ni àkóò àná ni àkóò òun náà ló jẹ́ ìsọ̀rọ̀ ìlú bó ti já sí pé gbogbo ìran ìbálòpọ̀ ní ara ẹ̀yìn àkúrò wọn ti jáde ìràkú alẹ́sìkàlámì ó bí ọmọ mẹ́tàlá fún obìnrin méjì ẹnìkan nínú obìnrin méjèèjì ó ń mọ́ wá sí ẹ̀ obìnrin kejì bí méjì náà ọmọ méjìlá kejì mẹ́tàlá tó ní kọ ìyẹn ní ọmọ rẹ̀ Yusuf ìyá ọ̀pọ̀ tó bí òun àtàbúrò rẹ̀ gbóníyá ní bí wọ́n ti sọ gbóòkò àbúrò rẹ̀ ló jẹ́ gbóníyá ní òun làwọn ìjìká fún pè ní Benjamin wọn a máa pe Yusuf ní Joseph àwọn ìyá kan ló bí wọn àwọn mẹ́wàá ẹ̀wọ̀n àkọ́kọ́ ìyá ọ̀tọ̀ ló bí àwọn níjọ́ tó ti lálà lóbi ń sọ wípé ìní yá àbẹ́tì ìní ìrọ̀ àìyànjú àhàdà àṣàrọ̀ káwùkàbà ọ̀hún والشمس والقمر لي ساجدين. نقول ما أمنا lóde lárúbáwá tọ́mọ́tìyà àdáṣù àtàwù lẹ́yìn tẹ̀sírìfì wà tẹ̀sírìmì wà lọ́sọ̀rọ̀mù lóde lárúbáwá lóde má ní ìyá abàká mo kú bàbá mi àpàtà bàbá mi dáadáa bàbá mi ọ̀wọ́n ìní rọ ayétu àhàdà àṣàrọ̀ táwọn kàbá ń ìní rọ ayétu أحد عشر كوكبا onímọ̀rí ìràwọ̀ mọ́kànlá wà lọ́kànnà mo tún ní oṣù pàpẹ̀lú wọn wà ṣáàlù mo rí òòrùn pẹ̀lú wọn rọ ayé tó ń sáàjì bí gbogbo wọn tí wọ́n ń tẹ̀rí bá fún mi àwọn mọ́kànlá àbíra mọ́kànlá tó kò ń rí lójú rẹ̀ ìyẹn ni àwọn ọmọ bàkan rẹ̀ mẹ́wàá àti àbúrò tiẹ̀ tó tì wọ́n sí kọkànlá wàṣámsà wàlùkọ́nọ́rọ̀ oòrùn tó ń rí fáàsì ni bàbá rẹ̀ òṣùpá tó ń rí fáàsì oníyá rẹ̀ ó ní mo rí gbogbo wọn tí wọ́n ń tẹ́lú bá fún mi tí wọ́n rápàdé ìdè mi tí wọ́n gbọ́lá fún mi tí mo sì sọ̀rọ̀ lórí wọn kọ àìsùnmù ní ìsáájì ní àwọn mẹ́wẹ̀ wáyé àti Yusuf àtàkùrò rẹ̀ bùnìyàmí àwọn ẹni mọ́kọ́ méjèèjìlá tí wọ́n filẹ̀ sí dẹ́bà ní ìkọ̀rọ̀ ìlú tọ́lá òfin sọ ní sọ́dún màgídà wípé ولقد بعثنا بني إسرائيل ولقد أخذنا أبي ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم اثني عشر نقيبا قال لي أبني إسرائيل أتباعهم بها جوز àwa ń àwọn captains méjì látàjáde nínú wọn tí wọ́n máa sọ lórí wọn ẹ̀yà méjìlá ní ìbẹ̀ lára ìran bàyí sọ̀rọ̀ ìlú àwọn tí wọn fi lẹ méjèèjì láyẹn náà ni àwọn ọmọ yàkó òun ló pàtí wọ́n fi pè yàkó bù ní àbú ìlú tó náà tó gbé ó kọ ọjọ́ náà jẹ́ ìsọ̀rọ̀ èèlì ọ̀rọ̀ lórí agbára ní mẹ́fẹ́ tó ní ìsọ̀rọ̀ èèlì wọ́n ní wọ́n ń pè ní èèlì fẹ́ràn kó máa lálẹ́ ó fẹ́ràn kó máa lálẹ́ ó sì rìn tó jẹ́ tìrọ̀yìn òun ló padà sí àwọn oúnjẹ kan léèwọ̀ lórí ara ẹ̀ fún òun jẹ míhun kọ́lẹ́ lè ahùn ìtùnà gbàrà sáwọ̀ ṣáájú tí wọ́n tó sọ tọ̀rọ̀ ìkẹlẹ̀ sáájú tí Musa tó dé àlejò tẹ̀lẹ́ẹ̀mù náà ni a ti ń ràn bá ní tọ̀rọ̀ ìlú ẹ mẹ́jẹ̀ àpò papọ̀ àwọn àti wọn sọ wípé kúlù yẹ̀wò yíyí bani isra'ili wà lẹ́yìnsà kúlù bani isra'ili yẹ̀hùríyà wọ́n ní gbogbo ọmọ bani gbogbo yẹ̀húdí lọmọ bani isra'ili àmásì ètò ìgbà ní sọ̀rọ̀ ìlú jẹ́lẹ́sìn yẹ̀wúndí torí pé ní jẹ́sìn yẹ̀wúndí lẹ́yìn ìgbà tí wọ́n sọ àrí sàlámù wálé ayé tán tó lọ làwọn táwọn fúlẹ̀mù báwọn jẹ́ disciples àwọn jẹ́ companions Mùsá ni wọ́n ṣe òfin ẹ̀sìn tó fún wọn ní yẹ̀wúndí yà judaism àmásì Mùsá tó délé ayé ìran bàbá ìṣòro ìlànà ń bẹ tipẹ́tipẹ́ lára àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ìyá kúrú òun náà ní mọ́tà lórí bàbá ìṣòro ìlànà tó ṣáájú kí mú pàtòdé ọlọ́run bá tó gbogbo oúnjẹ lẹ́kọ̀ọ́ gbogbo bàbá ìṣòro ìlú ni àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ìyá àyàfi èyí ìyá ṣe ní èèwọ̀ lórí ara tiẹ̀ wọ́n ní kí ló fà wọ́n ní ó rẹ̀ yàkú ní àárẹ̀ tó lé àárẹ̀ yẹn lágbára tó ti pé àárẹ̀ ìsẹ̀lẹ̀ ó fẹ́ mú ẹ̀mí ẹ̀ lọ bó bá ní lóòrùn kò ní lóòrùn sùn yóò mọ̀ káàkò ní láàrin òru ibùdó àdáyé rọ́bì ọmọ àìsàn àwọn náà ṣàlàyé ọ̀rọ̀ ìfún wa àárẹ̀ yẹn lè dé bí wípé láàrin òru ara rẹ̀ ó mọ̀ gbóná tí ó mọ̀ káàbọ̀ ojú ọ̀sán náà ara ríro ni fanazara lè fi dára ó wá tẹ̀lé kọlọ́run lẹ́yìn ara sáàbò bí wọ́n lọ ń bá lè wọ̀ nígbà kó mú ààrẹ tó ṣe mí láyá mú wàhárọ̀ fún wà láyá kùrù wà ládàá náà wàhárọ̀ ó ní gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan ẹlẹ́nu tó torí pé orí ewu tó ló lọ abụọ, àdúgbò tí rú nǹkan lẹ́rùnkú náà bá bí lọ́mọ òun ní jẹ́ ó fi máa bẹ́ẹ̀ pẹ̀lú ọlọ́run ọlọ́run wá padà wá pèrò ọ̀dọ̀gún ọ̀dọ́rọ̀ pèrò ọ̀dọ̀gún tẹ́ dẹnẹni tó nílé rí tó sọ́dọ̀ ọlọ́run ní àwọn nǹkan yẹn torí ilẹ̀ yóò bá كلوا الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن ينزل التوراة gbogbo جميع ní àkúndùn jẹmẹ́ sáà ní kí àtàkùn ṣe é tó ní wá ṣèlé ọrụ nípò oúnjẹ oúnjẹ náà ìrànkà gbogbo oúnjẹ yẹn ó padà wá di ní gbogbo àgbà ní ìsọ̀rọ̀ yìí ọlọ́run wá ní ìgbà tí mo bá wá dé àwọn ìyàwó dojú wọn á ṣe ńlá wọn bó ti wá nínú hadita fáwa alimọ́mù ahmed ní mọ́sánmọ́dù wọn wípé inú àbá ìbẹ̀ ń kálẹ̀ ó ní àwọn ìjọ kan nínú àwọn yẹ̀wù wọn wá bó ń ṣe ńlá muhammed sallallahu alaihi wa ọ̀kọ́rù wọn ni wọn ànábì ọlọ́run hadithina sàlàyé fún wa báwa sọ̀rọ̀ alìsìlámi àìsìláàrin nípa àwọn ìṣẹ́ títà na alùkà àìhúnnà ìwọlafẹ́ ìlérí pa wa láyé alámùhúnnà ilà ìnàrí kò sẹ́yìn ẹ̀ka tó ní mọ̀ nípa wa àyàfẹ́ tó bá jẹ́ àlẹ́bí ọlọ́run wọ́n fẹ́ fi ìkẹyẹ tẹ́sì àlẹ́bí wò ní bóyá lóòótọ́ àlẹ́bí ọlọ́run Muhammad Abdullah sallallahu alaihi wasallam àbí parọ́sà àlẹ́bí ọlọ́run wọ́n mọ ẹ̀mọ́ láti wá tẹ̀sí àlẹ́bí wo ni wọ́n láwọn kan bẹ àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ àwọn bẹ kò sẹ́ tó lè mọ̀ ń pa tó bá jẹ́ ọlọ́run ìwọ láti fi léèrè tó ti ọ òye ń pa ó ṣe ọlọ́run ní ní ṣe tún ní tó bá wù ẹbí walakin ja'alu bi zimmata Allah ṣùgbọ́n ẹ bá mi gbé àdéhùn ọlọ́run wà máa akọ́dà Yaqubu ala bani ìyẹn kí Yaqubu náà ń gbé ní àdéhùn pẹ̀lú àwọn ọmọ títí ẹ̀ síjọ́kùnrin àná ẹgbẹ́ mi náà gbé àdéhùn lẹ́yìn àná àdásókùn ṣe á ní tẹ́mi àdúgbà fi sọ nǹkan kan fún nínú tẹ́ fẹ́ bèèrè tó sì rí bẹ́ẹ̀ fàyàwó fún mú kẹ́yìn náà ti mà látàkàbè òun ní alẹ́ ìsìláàmù ẹ̀rù ẹ̀rù olórí ìsìláàmù yóò àwọn ìbéèrè tó fẹ́ béèrè pẹ̀lú ìyàn ọ̀dà ọlọ́run máa dá ní lóhùn ẹ̀yìn náà ti tó mo gbà àmọ́ mọ́ ti ẹ̀mú ní ṣe ẹ̀yìn náà gbà fún mi. kọ́ọ̀lù kọjá ìṣẹ̀lẹ̀ wọ́n ní eléyìí ẹ̀tọ́ ti tiẹ̀ ní ẹ̀tọ́ ti tiẹ̀ ní. ìsáburú ló bá ní ọ̀pẹ̀lú ní àmì ẹ̀ṣì tún ní tó bá wùlẹ̀ ìlú lérí kọ́rin wọn ni àbíríná àmì àrùbá ìṣẹ̀lẹ̀ fún wa rò nípa àwọn amẹ́ríkà àbí nǹkan mẹ́ríkà àkọ́kọ́ ayùtọ̀ àmì àwọn ìṣòro ìlú àlàlẹ́sẹ̀ أي الطعام حرم إسرائيل على نفسه irú oúnjẹ wo ni ìsọ̀rọ̀ yìí ń ṣe ní wọ̀ lórí ara ẹ̀ gbéra kọ́kọ́ ni wà mẹ́wù wà kí ìfẹ̀mẹ́ olùmọ̀rọ̀ ẹ̀kù wà mẹ́wù wọ́jù omi tí ń jáde lára ọkùnrin tí bá ń ṣe ìbálòpọ̀ pẹ̀lú obìnrin àti omi tí ń jáde lára obìnrin méjèèjì bóò ni wọ́n ṣe rí bẹ́ẹ̀ kejì wà kí ìfẹ̀yẹ̀kú zẹ́kẹ̀rù nínú wọ̀lẹ́ látara omi tọkùnrin tí ń jáde lára tiẹ̀ lọ sára obìnrin àti látara omi obìnrin náà tí ń pàdé papọ̀ pẹ̀lú tọkùnrin èwo ni ọlọ́run ti ń dá ọkùnrin èwo ni ti ń dá obìnrin èwo di mẹ́ta wà náà méjì náà anábì tí ó wá láti wọn ò yìí bóòlù máa ń ṣe tó mọ́ sún àbí kèrè sùn ó ti mẹ́ta wa mẹ́nu wà ní ìyàwó malaika màláíkà tààlẹ́ni tí ń na àmì náà sọ rẹ̀ nínú àwọn màláíkà ìbéèrè mẹ́rẹ̀ ẹ̀mí fún wa létí lórí ẹ̀ anẹ́bí wa máa ń ti sọ síwájú tí problem mo fi ọlọ́run bá tó ka ọ̀rọ̀ tẹ́lẹ̀ nígbàgbọ́ mo fi bẹ̀yìn tó sọ kalẹ̀ fún musa alkaada mu ní àná sọ̀rọ̀ ilẹ̀ mẹ́rìnbọ̀ lọ́rọ́dọ́ mi ṣèyí jẹ́nu ọ̀tún àlùfákúrọ́ ìjẹ́ nínú yóò fi yín ìjẹ́ iná ti rí ìta tó yé nínú ẹ̀ wípé ìsọ̀rọ̀ nínú sẹ́ni tí nílé rẹ̀ ń pa rẹ̀ wípé oúnjẹ olóṣèlú èrò lórí ara rẹ̀ yìí ìjẹ́ ẹ̀mọ̀ wípé ó ṣe àtọ̀tọ̀ tó lágbára wà tọ́nà tọ́kùnù tí ọjọ́ àtẹ̀wé ti fẹ́ kára rẹ̀ tó yá tẹ́lú sì ṣe ìlérí tọ́nà ń pé fọ́nà ń bá gbogbo ọ̀sán èyí tó fi ń dùn nínú nínú tó nínú èyí tó fi ń dùn nínú oúnjẹ tó ń jẹ tó ń láì jù wọ́n ṣe lórí ara tó wá ń já sí pé ní tó ń láì jù nínú nǹkan tí máa ń jẹ òun náà ní ẹran olókàn ní tí máa ń jẹ èyí tó

ẹgbẹ̀rún síra ti wá ike ànábì yàkó tí ń jẹ́ ìtọ̀rọ̀ ní ìgbà tó rẹ̀ sáré lágbára lára ẹ̀ tó padà ṣùgbé sọ́nà èyí tó oúnjẹ sọ lè wọ̀ fún ara èyí tó nífẹ̀ẹ́ sí ní tó mú wọ́n sọ lè wọ̀ fún ara tó kò bá ṣe anábì ní ọmọ ọkọ̀ ṣẹ̀dá àlejò ọlọ́run báyìí jẹ́ ìlú wọn lórí béèrè àkọ́kọ́ ìjáhùn tó nìyẹn anábì tí wọ́n sọ wípé mo fi àlọ́run búra ẹni tí ò sí ẹlòmíì tó lẹ́tọ̀ọ́ sí kájọ́ sí fún àyàfó ń lẹ́nu tí ń lọ sọ àwòrán ìkàlẹ̀ fún wọn sá sẹ́yìn tí ó lè jọ mọ lẹ́yìn rẹ̀ هل تعلمون أن مع الرجل أبيض غليل وماء المرأة أكثر رقيق فيهما على كان له ولد والشبه بإذن الله إن على ماء الرجل ماء المرأة كان ذكرا بإذن الله وإن على ماء المرأة ماء الرجل كان أنثى بإذن الله ونبدأ لها كيف ẹ̀yìn bèèrè nípa bóòlù tí ń jáde lára ọkùnrin ṣe máa jẹ́ ìyàwó náà láti kò yẹn bóun ló ní karatẹ̀ náà ti máa rí jẹ́ ìbéèrè ní ìtò pẹ̀ka jáde lábẹ́ ní wípé bóun ní oníṣẹ́ ń di ọmọkùnrin bóun ní ṣe ń di ọmọbìnrin ó ní ìjẹ́bímọ̀ wípé omi ara ọkùnrin funfun ní máa ń ṣe tí ó sì nípa tí ó sì ápíyá wọ̀líyò tọkùnrin bá ń gamira fún láti sọ̀rọ̀ pẹ̀lú obìnrin kéré kékeré fún ṣeré lásán tí wọ́n ní àti papọ̀ láàrin lọ́kọláya síbẹ̀yìn náà máa dẹ́ ìmọ̀ wípé omi tí ń jẹ́ni lára ọkùnrin omi funfun ní tí ó sì nípa tó sì èyí tí ń jẹ́ni lára obìnrin òun yóò fẹ́ pọ́n bí àwọ̀ ewé tí ó sì wá wẹ́ yóò kò ní tìtìbí tọkùnrin èyí kéyìí tó ní sí ẹ̀ tó bá dominate omi ẹni kejì òun ó lè sáyìn tó di lọ́mà pẹ̀lú ògùn ọlọ́run tó bá ti omi yẹn òun ló tóbìnrin pẹ̀lú ògùn ọlọ́run nígbà bá ma ọkùnrin ní ògùn tó bá ti tóbìnrin tó wẹ́tò tíkì yẹn tó jẹ́ aláwọ̀ ewé tó bá tí pẹ̀lú ògbọ́ ọlọ́run tó bá sorí tí ó bí ma aborí èdè lọ́la síbẹ̀ ní àyíká ẹ̀kọ́ kọlù láàrín ó gbà tẹ̀rí <laughs> kan báyìí irọ́ sí pa alánàbí ò gbà alánàbí kún un sínú ságo ó ti fọlọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pé màá bá yín bẹ́ẹ̀ lóhùn wọ́n ní bẹ́ẹ̀ ni bó ti sọ lórí ìbéèrè ìbéèrè kótó anna muhammad allahumma shahid alayhim ìwọlọ́n bá ń jẹ́ ní wọn ló jẹ́ lẹ́rìí pé mi àgbẹ́ǹsì wọn kúrò àwọn náà ti ń kọ́ nǹkan tí mo sọ ní ìfún wípé òótọ́ ọ̀rọ̀ ni anábì ní níbàámu sí ìbéèrè ẹlẹ́kẹta mo fi ẹni tó sọ tàwọ̀rọ̀ọ̀tì kalẹ̀ fún mú ta mo fi bẹ ọlọ́run mo sì fi bẹ̀yìn náà ìjẹ́ ìmọ̀ pé ànábì jẹ́ ń sọ wípé wọ́n dá láti inú ẹ̀yà tí ò mọ ọkọ̀ tí ò mọ ọkà yìí ojú rẹ̀ ní máa ń sùn ọkàn rẹ̀ ò ní sùn torí pé ìbéèrè wọn yẹn wọ́n fi tẹ́sì ànábì ò mọ́ fi tẹ́sì mọ́ fi tẹ́sì ẹ̀ òdòdó méjì tó síwájú ẹ̀ ni torí pé àwọn ànábì ọlọ́run ojú wọn ní máa ń sùn ọkàn rẹ̀ ò ní sùn tó já sí pé

ojú ní ṣe kí ni òun ló sùn ọkùnrin sùn àmọ́ nígbà tí ó bá ti ṣe tó ń bá ra ní tọkàntọkàn ló ṣe kí yóò sùn lọ yẹ́nyẹ́ bí wọ́n gbé oúnjẹ àdàtí lẹ́gbẹ̀ẹ́ bí wọ́n lù ú <laughs> mo bá náà mọ̀ ní rẹ̀ gbogbo ara kùn ṣùgbọ́n tó á gbogbo ara sùn ọkàn wọn ti kí ni kìí sùn síbẹ̀ náà yí bẹ́ẹ̀ kọ́ kọ́ọ̀lù lọ ọ̀húnmọ̀ náà nínú ọlọ́run bá àwọn náà ń jẹ́ ìdáhùn tí Muhammadu muwa wá ìgbésòrí náà nìyẹn àlẹ́bí fi ní Allahumma shahid àìlẹ́yìn ìwọ ọlọ́run bá bá ń jẹ́ ìlú wọn lórí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹ́ni kọ́ọ̀lù wọ́n wá sọ wípé wọ́n á ń tẹ̀lé ẹmọ pé wọn sọ̀rọ̀ fẹ́lẹ̀ wípé wọn náà fẹ́mù sáàlẹ̀ bí nǹkan lọ wọn á fẹ́mù ìgbà wà ìbéèrè lẹ́ẹ̀kẹ́ni wá ní wà náà ní ìsìn mẹ́nu wà ní ìyẹ̀tẹ́ ní sàlàyé rẹ̀ rẹ̀ jùlọ nínú fún wa tó jẹ́ wà fún ọ ṣùgbọ́n wọ́n fẹ́ mọ talẹ̀ntì tí wọn fún wà talẹ̀ntì tó wà náà ń kéwù ha ìjàmẹ́ríkà àwọn olùfààríkùkà ẹmọ wà lábùkù ń kò dúrí ẹlẹ́ẹ̀kẹ́ iná wá ní sọ afẹ́mẹ́síjọ́ rẹ̀ gan pàtó náà màláìka ọlọ́run bàbá mọ̀ nígbà náà lánàá bí a máa bọ́ ọ kágbà síláàmù dáná tẹ̀lé ọ lẹ́yìn àwọn ọ̀pá àdíkùkà àbí kó wọ́n máa tètè lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́gbọ́n <laughs> ti yà pàdé ó ṣe ń dáná gbà gbàjẹ́ mi lórí sílẹ̀ ní ẹ̀fẹ́ tí wọ́n sọ́ni ẹ̀ sílẹ̀ yẹ̀wù bí wọ́n fi ṣèlè ní ìyẹn wọ́n máa ń yà pàdé òun anábì wa ní kọ̀ ìnà wàlíyìyà Jibril ìnà wàlíyìyà Jibril ọ̀rẹ́ tèmi gbogbo àmọ̀lẹ́ka ọlọ́run tó jọ́rẹ́ mi jùlọ títí nǹkan mi tó ti bá mi ní gbogbo ọgbà jìbìrì wù mí o wàlẹ̀ yẹ́bà àtúnláhùn nàbí yẹn kọ́ ilẹ̀ wàhùn wà lẹ́yìn o bó tẹ̀ já sí tó ọlọ́run òkú gbé ìdí àlẹ́bí kan wọ́n sáwọn ìyẹn rẹ̀ àti tó ti gbé jìbìrì yìí náà lẹ́ tó máa rántí tó tèmi tèmi ò yàtọ̀ títí mo sì pé kódà mú sá àbáwọn àlẹ́bí mi àwọn náà ń gbà tó jìbìrì yìí jíṣẹ́ ọlọ́run bá ní bó ti ẹ̀sẹ̀ pé ẹ̀rí fi hàn wáyé pé Allah subhanahu wa ta'ala kò rán Jibril àbí nínú àwọn lẹ́tà fún sí Musa alayhi salam ọlọ́run bá sọ̀rọ̀ dẹ̀rẹ́ tì mí mo gba àwọn àdébì tí wọ́n síwájú Musa àti ànábì ìta tó wá lẹ́yìn Musa èyíkéyìí ẹni ìṣẹ́nu àná ليك fàídà záàrí kan fà àrókù ibi ká ti wá fún yàrá ilé ààrin bọ́ sí ààrẹ ìgbà islam pẹ̀lú ẹ̀ wàlàwọ̀ kẹ́nà wà ní ìlú ka gáyọ̀ ọ̀hún da sábà àná ìbá ń fẹ́ tó nínú wà ní ìlú àwọn màláìkà ẹlòmíì ló mú kí n fi jìbìrì àbátẹ̀lé wà nínú فعند ذلك قال الله تعالى نيجي لله واسو آية كالي من سورة البقرة يقول كل من فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين انتو فاطمه نساء الكلاميه من صوت البقره àti tú eléyìí síwájú bí ọdún mẹ́ta sẹ́yìn tó mọ́sẹ̀ máa ń pè nìyẹn láwọn ẹ̀rọ èyí tó fà á tí àwọn ọ̀pára rọ̀ kàn án láti fi sọ ọ́yà ìṣẹ̀lẹ̀ nìyẹn ní àyà èyí tà ń tú lọ́wọ́ yìí vatican 3 sọ́tọ̀ àdìmọ́wọ́n sáájú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí yàkú gbogbo tí ń gbogbo bàdé sọ̀rọ̀ yìí àmọ́ gbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórí àárẹ̀ déyìí tó ṣẹlẹ̀ sí yàkú tí ń jẹ bayi fún ara mi láti fi wọn ọba so that ó lè wò ní òun ààrẹ tó ṣe ní eléyìí apàdà débẹ̀ wípé ṣèríà tí wọ́n ní kéde ṣèríà ti àná Muhammad sọlọ́mọ́ àwọn eléyìí wà ní sẹ́yìn apàdà tó débẹ̀ olùwà wá ní bóyá ìyìn náà ẹgbẹ́ tọ̀wọ̀rọ́ọ̀tì yìí síta ẹ̀yìn yẹ̀hú ẹgbẹ́ tọ̀wọ̀rọ́ọ̀tì yìí síta náà kà bẹ́ẹ̀ bá jẹ́ bẹ́ẹ̀ bá jẹ́ tí ò bá ṣe pé ní mo sọ yìí bẹ́ẹ̀ ṣe bá akọ́ nìyẹn nínú Kùránì nínú tíra ti torí pé ẹ̀yin máa ń ní wọn kò sí kò sí abrogation òun náà kí ìdájọ́ kan ti bẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́mú wá ní òfin ẹ̀sìn ní ìwà kó wá pa ẹ̀ tí ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ yẹ̀wò ti máa ń gbé wípé kò sínú òfin àwọn fún àwọn máa ń sọ wípé inú òfin tàwọn kò sí halal kò sí haram ọlọ́mú wá mọ́nà wá bá ní Muhammad sallallahu alaihi wasallam kò sí sí ṣe bí halal láti oúnjẹ fún ọ tẹ́lẹ̀ ló dé tó fi wàdà bí àárọ̀ ó yá ẹ̀yìn náà tẹ́tọ̀ ọ̀rọ̀ fi jáde tí ẹ̀ bá ní bàbẹ́ kó lè fa tó ní ta ọ̀rọ̀ ọ̀rọ̀ fi fa sí owó ha inú Bẹ̀bá jẹ́ olóòótọ́, tẹ́ ẹjọ́ lódodo, ẹ̀yin náà ẹjọ́ ta ọ̀rọ̀ ọ̀dún kápọ̀ tún bẹ̀ẹ́nu rẹ̀. Fẹ́mẹ́ ní ṣàrọ́ على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون فمن افتري على الله الكذب منهم بعد ذلك فأولئك هم الظالمون فأولئك هم الظالمون olùwàwani ẹni bá fàdá pààrọ̀ mọ́lọ́run ọba lẹ́yìn ilé yìí fàwùlá ìkàwọ́ gbogbo ọ̀nìmọ́ọ̀nì irú àwọn ẹni bẹ́ẹ̀ na wọn torí wípé ó ti hàn gbangbangbangba wípé na wọn ìyàwó àkọ́kọ́ wọ́n yàpa àdéhùn màtọ́wá fún ṣe ọlọ́run àdéṣọ́láàtì ọ̀sẹ̀lẹ́rùn tẹ́ ní àwọn ìbéèrè lẹ́yìn kan ń bẹ afẹ́bí ọlẹ́ nípa wọn kò sì tó lè wọn tó lè mọ̀ túmọ̀ wọn àti ti àbíkẹ́ ìdíjẹ́ ọlọ́run ẹgbẹ́ ìdíjẹ́ bá fẹ́ àmọ́ ẹbà mi gbé àdéhùn pípé tí báyìí ní gbàmẹ́rẹ̀ ní ẹgbà fúlàní anábì gbàmẹ́rẹ̀ ní sá wọ́n yapa ya wá pè wọ́n níjà níbi wà lẹ́bi sọ fún wọn ní tẹ́ẹ̀rẹ́ mi tó bá dá àkápa ọmọlọ́run lẹ́yìn ìyẹn fàúlá ìkà wọ́nmọ́ nínú irú àwọn ẹni bẹ́ẹ̀ làwọn alábòsí ẹ̀dá eléyìí náà nùnàìjíríhù alàlùmọ̀tì mọ̀hàmàdíyà á gbé ìdájọ́ náà wá sórí ìjọ àná mọ̀hàmàdì sallallahu alaihi wasallam láwa mùsùlùmí tó ṣe wípé bóòlù tó bá hàn sí báyìí a sì tún máa lò ìwà bó sínú ìwà àti akẹgbẹ́ ẹjọ jẹ́ àfà ẹ̀sìn máa ń yín ẹlọ́fún ìná kọ́ṣà ẹlọ́fún ẹ̀rí náà ìsìláàmù nìkan kó ní ọmọ gbogbo ń fi ìsìláàmù yìí ni àjọ ń lójú ọlọ́run lábẹ́ ni kìí sí ẹ̀sìn jíjù bàbá ya kan kìí ẹ̀sìn ìran kan kìí ẹ̀sìn ẹ̀yà kan ẹ̀sìn ọlọ́run kan tààlà ni ó wá ń rán nẹ́bì sí wa ó wá ń ṣe ìpínlẹ̀ jíṣẹ́ bá máa ń gan orí burú lukùn táwọn omi ń lórí tó rọ ọ̀rọ̀ nínú ẹ̀sìn yìí kò yẹ kó sí wà ní sílẹ̀ kó rọ̀ sí ìwọ́sọ̀ ṣàrọ̀ lòdẹ̀ tí ó kìí pé mo fẹ́ ti fi gbogbo ẹ̀yìn tó kó wáyàn tí bá environment dé nìyẹn bó ti kẹ́ nìyẹn dáa tó máa fún ní wrong interpretation kò dáa ìwà ní ọdún yìí torí pé o tó jù lọ òun ọmọ tó ń tẹ àbí tó rí pé kò gbà fáà tiẹ̀ láfa gbogbo àwọn yẹn àṣà fún ní tó mùsùlùmí òdodo lógún kí ni wọn bá sọ náà sọ

ó ti sọ̀rọ̀ ẹ̀sìn bí ọ̀rọ̀ manju àti yasuna àbúrò pè wọ́n sọ́mọ láwọn na nara àwọn pa ó ti sọ di kéèké ọ̀rọ̀ ẹ̀sìn sọ̀rọ̀ manju àti yasuna àbọ̀rọ̀ pdp àti apc rẹ ọjọ́ ìlẹ́sẹ̀ lánàá ẹni tí ó lérò lẹ́yìn. ọ̀rọ̀ ẹ̀sìn kò sì gbọ́dọ̀ sọ tribal sentiment ọmọ yorùbá ni wọ́n tó jẹ́ àfáà sí yorùbá òun

لأي حتى كافرا òdodo ọ̀rọ̀ rẹ̀ nígbà míì a ń jáde láti ẹnu ẹni bọ̀dù tó kàn ọ́ ní bí a ń tẹ́ni sọ yìí kódà bí òun ayà wà ní Qur'an bí òun hadith wà ní súnà ànábì lè mú ṣùgbọ́n tó sọ yìí mo rí tó bẹ̀rẹ̀ lórí náà ànábì tó kàn nípa ọgbẹ́ mùsùlùmí kò mọ̀ wá gbà là tó bá lè ká yẹn òdodo tẹ́lẹ̀ ìbánilẹ̀ bẹ́ẹ̀ láwọn ìṣòro ti ra wa wá ń kọ́ kágbá náà nì ní tí ò bá lẹ́ẹ̀lì mú ọ̀rọ̀ ọlọ́run wa nẹ́bì láàánú gbà wọlé kódà torí pé ẹni tó sọ àhàbẹ̀ nẹ́ẹ̀sì ilẹ̀ ẹ̀ tí wọ́n fi fẹ́ràn jù sọ kódà ba sọ kò ní bó ti ti gbogbo gbá ìyàrá ló sì ilẹ̀ tó ti gbà wọlé torí torí ire wà nìyẹn kágbódodo ọ̀rọ̀ ká sì lò ó. náà ọlọ́wà ní kò lè sọ́dà fọ́nmọ́ فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين olùwà wá ń pa ẹ̀lẹ́bí Muhammad láṣẹ onítọ́lá ọ̀lọ́ sàfáwọn èèyàn olóòtọ́ lọ́lọ́run gbogbo lọ́lọ́run sọ yìí òdodo ọ̀rọ̀ ní bó ṣe ń bẹ nínú àwọ̀rọ̀ ọlọ́run tó rí bí sí àná Muhammad ìwà ẹ̀lẹ́bí sàlàyé fáwọn èèyàn gbogbo ní ọlọ́run òdodo ni fàtàbíhù min lágbàá ìdọ̀rọ̀ ìmọ̀ ànífàá وما كان من المشركين فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين تبرد أواصل لنا من إبراهيم حنيفا ثم كوري ويبا الحنيف ثم kó níbi ìwà ẹ̀kọ́ gẹ́gẹ́ bí àdéhùn wa a ní ànímọ̀ lójú 40 of the family lọ gbọ́dọ̀ gbogbo tá a nílẹ̀ kò ju bí ìṣẹ́jú bí méjì sí mẹ́ta lọ náà àdìrí náà ti tú ayé yìí ká lè gbọ́ ara kí ni tó fà sọ́mọ̀ bá fi ń kọlu fáyà mẹ́sì ìkọlù ìdúpẹ́ àrífáà nínú súnrọ́ ìmúta ó pè ní àníyànfà ó tún wá pè ní kọ̀ nílá ipò wo ni àníjọ ìgbẹ̀ wájú ọlọ́run kí ni tó ṣe dé wájú ọlọ́run ọrụ tí ọlọ́run fún ní ipò àlè tó ṣe gbogbo ẹjọ́ máa jẹ́ òun náà wo ìlànà ìlànà ìfọ̀ yìí kó fi ṣe ẹ̀sìn kó fi ṣe ìwà kó fi ṣe ìròyìn tó bá 95 náà ni àyà yẹn ibẹ̀ láyé kò síwájú èyí tó fà tọ́lọ̀ ń parí ọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ànábì àkóhùn ìgbà tó bẹ́ẹ̀ yọrí ẹ̀ ó wá ní lánà ní ìgbẹ́rù ní kátẹ̀ kò rí fẹ́ ọ̀rọ̀ ìyàkóhùn kí ni tó fi àbọ̀rọ̀gbọ̀yé tó sì ní àlàyé tó pọ̀ nù torí pé ànábì ọ̀rí kò sí ànábì gan tó lépa bá Muhammad ọmọ àlè ọ̀sẹ̀lẹ̀m àní muhammadu náà ń yèrè gbígbà àdúrà náà ìgbọ̀ yìí lànà muhammad gbígbà àdúrà náà ibrahim <laughs> iṣẹ́ ọwọ́ ànábì ibrahim lànà muhammad product ẹ̀mí <laughs> àlùbáríkà náà ibrahim ló kàn wá sára ànábì ibrahim ànábì muhammad bòǹbò orílẹ̀ ànábì ó lókùn ó kò kan lálẹ̀ o ó níbi tó ti ń bọ̀ bí tó ti ń bọ̀ yẹn kò sí historian tó lè ṣàlàyé rẹ̀ fún wa bí kùránù lọ ìyẹn ló fi ti rí pé áyà yìí á sọ di ọ̀la insha Allah kana karim kẹlọ fanu wa ta'ala kó sọ wájú ọ̀la lọ ilé ìta wílé ni kọlọ kó sí ní hujja fún olùjà alkiyama kó mọ̀ sí ní hujja bí ń wa a tún fi àsìkò yìí àbí ń ké sí gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmá lóbìnrin ní àyíká wa níbí wípé ní mọ́sálásí wa ládùn àgbà ní sọ́bà ìdánilẹ́kọ̀ọ́ ń wáyé nínú ààwẹ̀ fáwọn obìnrin ní gbogbo aago mọ́kànlá sago kan mẹ́wàá àbọ̀ sago lójoojúmọ́ sòkòlò fún sinmi wọn kò gbìyànjú ká máa lọ ti ń lọ bẹ̀ àwọn ń bá wa lẹ́kọ̀ọ́ ká máa rìn pọ́ọ̀tù tábìlì láǹfààní gbogbo eléyìí àti gbogbo ilé ọlọ́ọ̀ni ọlọ́run ọlọ́rọ̀ aláàbàlọ́ subhanahu wa ta'ala ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk